yorùbá bọ̀ wọ́n lẹ́ni tí ò bá lè jìyà tó kúnnú ahá ó máa ṣòro fún láti gbádùn ọ̀rọ̀ tó kúnnú àmù ẹ̀ ní kí n ṣe àwò <laughs> iṣẹ́ wo ni wọ́n gbé kalẹ̀ gan-an tó dàbí pé ó fẹ́ kù díẹ̀ káàtó kìíní ò tí ì fẹ́ máa mú ajé wá bó ṣe rò ló wá ní pé hmm, kìíní àwọn tí ẹ ti sún mi jàre ní ti ẹ ṣe mọ́ ó jẹ́ ní sùúrù díẹ̀ sí hmm, ilé ọkọ ni wọ́n wà tó dàbí pé kíní ò fẹ́ jọra wọn bó o ṣe rò kó o tó wọlé ọkọ ó ṣe fi sùúrù díẹ̀ kún tó o bá fi sùúrù díẹ̀ kún afẹ́mọ́ kọ́mọ̀ padà á jẹ́ pé ẹni tó lè ní sùúrù nìkan ni ó padà wá sòkúta jiná o hmm. ti ń gbìyànjú kíní pé kó bọ́ sí òun ti ń lé pé kó tiẹ̀ jọra wọn jọ kan ó dàbí pàdúrà ò gbà hmm, hmm, àsìkò ló bá dé Hmm, àsìkò ni ní sùúrù díẹ̀ sí i yorùbá ló bọ̀ yorùbá sì pé pọ̀ wọ́n ní ẹni tí ò bá ti lè jẹ ìyà tó kúnnú ahá irú wọn ọmọ nílé ìgbádùn ọ̀rọ̀ tó kúnnú àmú gbogbo alamọ tí ń jẹ àmù gbogbo alamọ tí ń jẹ ahá ahá ò fi bẹ́ẹ̀ láyè àmọ́ àmù a máa gbómi gbẹ̀dẹ̀mú gbẹ̀dẹ̀mú àmọ́ tútù téèyàn bá ti lè ń rọ́jú kó jìyà lọ́wọ́ ọ̀bẹ̀rẹ̀ àti gbádùn òpin nǹkan òun yóò ṣòro díẹ̀. àwọn ọmọ rẹ fún gbogbo ẹ̀yin èèyàn tó ń wò mí lé pátápátá pé ẹja ní sùúrù èyíkéyìí ohun tó bá tá a bá ń là kọjá lọ́wọ́ yìí mm, sùúrù díẹ̀ kún sí nítorí pé ìgbádùn sì ń bọ̀ mm, ìgbádùn ìgbádùn bọ̀ rẹ́rìn wọ́n fi ìrònú ẹja rẹ́rìn ojú dẹ́ ń tì mí fún ọlọ́run gbọ́ òní lè jẹ ìgbádùn tó kúnnú àmọ́. ẹ gbójú àsókè kí wọ́n ṣe àfihàn àlejò tèmi ní kíkún ṣé ẹni bọ́n ṣe ń jó wọlé lẹ́ǹkan yẹn tí wọ́n gẹ punk wọ́n la pátì wọ́n la ìlà sí orí wọn níyẹn lára ẹnu wọn wọ́n jẹ́ ọ̀dọ́mọkùnrin tọrẹwà pọ̀ ohun orin bẹ lẹ́nu wọn bẹ́ẹ̀ tiẹ̀ tí ìmọ̀ pé olórin gangan gangan ni wọ́n ẹni torí pé wọ́n ti kọrin fún yín ọlọ́wọ́n bá mi gbọ́ olórin <laughs> púpọ̀ àwọn orin tí a máa ń gbọ́ nú àwọn fíìmù yín hmm, àwọn ṣe ká tún máa polówó ń bọ̀ lọ́nà ó ṣe pé iṣẹ́ wọn ni <laughs> ọlọ́run kan jogún orin fáwọn tí mò ń sọ yìí ni orúkọ àwọn gẹ́gẹ́ rẹ̀ ọ̀gbẹ́ni adébísí joseph tí orúkọ ọ̀tàgé tí wọ́n jẹ́ bísí afẹ́fẹ́ bísí ẹfẹ́ afẹ́fẹ́ orin lumi. sẹ́ni tẹ́ ẹ̀ ń gbọ́ yẹn rè tàbí abẹ́ mistake ńlẹ̀ kó sẹ́ni tẹ́ kówó fún eléyà abẹ́ ṣe mistake <laughs> so gbogbo yẹn alàpùpù níta yẹn akọ́kọ́ bá yẹn gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara pé ah bọ̀ màá tún fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwo màá ṣe màá tún dúpẹ́ ẹ̀rín síta so tàbí kí èèyàn lọ ibì kan kí uh, kò kàn dúró kí àwọn èèyàn kọ́ máa kọ́ rí ẹ sọ fún wọn lé sọ fún wọn lé kọ́kàn máa ń rí ẹ pé à àlelé yìí kọ́kọ́ wábì kan dúró sí jàre hmm. so àwọn ìpèníjà yẹn kàn tiẹ̀ pọ̀ bí ká lóde eré bóyá torí pé wọ́n rí ìpèníjà kọ́kọ́ bí kọ́yàn wá jẹ́ bí kọ́yàn wí pé à ta ló ní náà ta ló mọ̀ báyìí Mm. oríṣiríṣi nǹkan tó kàn ti ẹ̀rọ wọn pọ̀. tó rọ̀ mọ́ téèyàn kéèyàn ni máa sọ̀rọ̀. ṣé kan pàtó náà wà tẹ́ ní gbàgbé. ah mi ti lè gbàgbé láyé mi ló ṣẹlẹ̀ ní kí n sọ pé. ẹ sọ fún wọn ilé nǹkan ẹ ti sọ fún wọn. ọdún tó kọjá hmm. ló ṣẹlẹ̀ tí mo kàn rí kọ́ọ̀lù yẹn náà ni pé torí mo máa ń ṣeré ìta dáadáa wọ́n pè mí pé mo níṣó ni Port Novo mo ní ok aṣáà gbéra láti ibi táwọn wà à ń lọ sí lọ Port Novo láti ó pẹ́ wa gan aṣáà dé Port Novo bíi eight o'clock lálẹ́ so ẹ̀mí pé gbàtà sí débi àgbọ̀ èdè kankan mọ́ èdè ti change ẹ̀ <laughs> eh, so ẹni tó jẹ́ pé wá wọ́n yẹ rí wa báyìí tó ti rí wa báyìí pé à ó ti dé wọ́n tàn wá ni wọ́n ṣe rọra mú ìbọn nìyẹn wọ́n ṣe rọra yọ sí wa wọ́n gba gbogbo tara wa international passport mi gbogbo nǹkan tí mo ní owó tó pọ̀ ní àti manager mi bá ṣe lọ ó ṣe gbàgbé lára wa nìyẹn àṣà wà ní god. láti nàìjíríà hmm, lọ Port Novo wọ́n pè yín pé kẹ́ ẹ wá ṣeré ṣéṣán fún yín lówó kẹ́ tó lọ. rárá ìdí ẹ̀ ni pé wọ́n wọ́n fi orúkọ ẹnìkan parọ́ fún wa tá pé pẹ̀lú orúkọ tá a gbọ́ ẹ mọ̀ gẹ́gẹ́ bí òṣèré náà tó ń gbìyànjú láti dẹ̀yìn ọ̀rọ̀ láti gòkè so wọ́n fi orúkọ yẹn parọ́ fún wa àti pé èmi kàn ti ẹ̀rù pé ọlọ́run mọ̀ sí torí nǹkan tó rọ̀ mọ́ pọ̀ mm. so wọ́n ṣáà pè wá náà àwa náà ṣáà jẹun ní o àwa ṣáà ń bọ̀ àkàtà ẹ̀kọ́ gbowó torí wọn sọ pé ká wá pé wọn ò ní ká wá ṣe lọ́jọ́ yẹn gangan wọ́n ní ká wá ká wá dúnàdúrà lẹ̀ tá bá ti dúnàdúrà lọ́jọ́ yẹn la máa ṣe wá ṣe show so a dẹ̀ bí pé àwọn dúnàdúrà rẹ̀ àṣà lè kó gbọmọ ọwọ́ gbọmọ ẹgbẹ́ lọ àwọn mm. ní kíni àti máníjà ká lọ. náà wàá gbà yín wọn débẹ̀ wọn débẹ̀ wọn kàn lẹ̀ wọn ti ẹ̀wọ̀n kankan. ènìyàn burú ọ ènìyàn máa lé ẹ sọ dorin ènìyàn burú ọ ènìyàn máa lé láti ìlú nàìjíríà dé port novo kí ló dé ènìyàn burú ènìyàn máa lé. Ah, èèyàn burú hmm, ṣe wá rí ọlọ́ọ̀bà mi tí mo ń fi òfin ra ẹ̀mí oyè kò sì sóhun tí ó pamọ́ lójú ọlọ́run kẹ́ ẹ̀ tó kù nàìjíríà ọlọ́run ti ń wò pé àwọn ah, àbí wọ́n ah, gbà tọrọ <laughs> ó wá nìkan tọ́lọ́run bá fi ṣe ṣe wá rí àwọn tó dàbí ìrírí yẹn ó ń padà bọ̀ wá di ayọ̀ jù báyìí lọ agbára ọlọ́run ẹ jẹ́ àwòrán <clears throat> gẹ́gẹ́ bí olórin tí a bá kàn sun yín sí àyè kan hmm, lójijì pé ẹ di ọ̀gá àgbà kan tẹ́ ẹ ní àṣẹ lórí àwọn olórin akẹgbẹ́ yín yòókù hmm, tẹ́ ẹ ní àtúnṣe kan pàtó tẹ́ ẹ ní láti ṣe láàrin ẹgbẹ́ gbogbo olórin kí ni ohun àkọ́kọ́ tó jẹ́ àtúnṣe tẹ́ ẹ kọ́kọ́ máa ṣe láàrin àwọn olórin ah. ìtọ́lọ́ nǹkan jù yín síbẹ̀ ọ̀yá pàṣẹ tí ipa yìí sì wà lọ́wọ́ yín àkọ́kọ́ náà máa nǹkan táwọn àti máa ń gbọ́ ti pẹ́ nípa wípé ìfọmọnìyàn ṣe ká mọ bá ṣe ń ṣiṣẹ́ yìí náà ká fi ìbẹ̀rù ọlọ́run sí èmi àkọ́kọ́ sọ pé ẹ jẹ́ máa fi ìbẹ̀rù ọlọ́run sí because gbogbo iṣẹ́ ló ní ìpèníjà tiẹ̀ ṣùgbọ́n tẹ́lẹ̀ yìí iṣẹ́ orin iṣẹ́ tí gbogbo èèyàn ń wò tó ń wò wá sí ni ó dẹ̀ ti di ọ̀nà tẹ́ gbogbo èèyàn ló fẹ́ máa tọ̀ báyìí Mm. so nìyẹn mm, ẹ gbá àmọ́ tí Yorùbá bá wá parú òwe bẹ́ẹ̀ kí ni tán gbìyànjú àti sọ. pé a kì í torí pé èèyàn nǹkan nǹkan burúkú ṣẹlẹ̀ mm. ká torí ẹ̀ máa fi wà burúkú yẹn máa react sẹ́lómi. ẹ tí ì débẹ̀ ẹ rò dáadáa a kì í fi ní wéni ká torí ẹ̀ kọlu òòṣà òòṣà ò tiẹ̀ wá ní jọ̀ọ̀yàn débi tá a fi wọn wéra wọn àìfi ní wéni ká torí ẹ̀ kọlu òòṣà tí Yorùbá bá parú òwe kí ni tí wọ́n gbìyànjú kí ni wọ́n fẹ́ mú jáde ńbẹ̀ àìbínú títí ká pípe kan sọ pé àìbínú títí. Hmm. òwe lẹ fi ń tú òwe yìí o eléyìí tá a sọ mo ní kẹ́ ìtumọ̀ ìtumọ̀ òwe yìí gangan gan bó o ló ṣe yé eyín sí ẹ̀kọ́ là ń kọ́ lórí ètò yìí. bó ṣe yé mi sí ni pé tó bá ní a kì í finiwé ni ká kọlu òòṣà hmm. túmọ̀ sí pé èèyàn lè burú títí náà bí mo ṣe lè please ẹ̀ ní èèyàn burú títí kéèyàn ẹ jẹ́ ràn yín lọ́wọ́ hmm, tí Yorùbá bá ń gbìyànjú àti sọ̀rọ̀ nǹkan báyìí tó bá ní a kì í fi ní wéni ká torí bẹ́ẹ̀ wá kọlu òòṣà èkíní nǹkan méjèèjì yóò jọra wọn tá a bá wá gbọ́ tàbí arò àwa torí bẹ́ẹ̀ ká wá fi wà ìtọ́ sí n tó juni lọ òòṣà ìṣẹ́gbẹ́ èèyàn òòṣà gò sì jọ̀ọ̀yàn so tán bá wá fi nǹkan wéra wọn a wà nítorí pé wọ́n ní ká wá torí bẹ́ẹ̀ wà tí ò tọ́ tàbí ṣe n tí ò yẹ kéèyàn ó ṣe mm. sí n tó jù mm. ní lọ àìfiníwé ni ká torí bẹ́ẹ̀ ká kọlù òòṣà ẹ̀yìn tó tó ṣe bí òwe lọ́dọ̀ ẹ̀yin bàbá wa ti ń bẹ ní ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ẹ̀yin tẹ́ ẹ ti sọ ẹ̀yin tẹ́ ẹ ti pè lédè káwọ́ tó pè ẹ̀yin tó tó ṣe bí òwe lọ́dọ̀ yín o ẹ̀yin ibi gẹ́rẹ́ làwọn bàgbà àtúbọ̀ máa rí yín bàbá ẹnu wa ò gbá o àìfiníwé ni ká torí bẹ́ẹ̀ wá kọlù òòṣà bẹ́ẹ̀ ṣe wà lẹ́yìn kan ọlọ́run kan ẹ ti ní ìdojúkọ tó pọ̀ nítorí bí ìrìn yín ṣe rí àti bí ọlọ́run bá mi ṣe dá yín ó lè jẹ́ láti ara abẹ́rẹ́ tẹ̀yìn rò ṣùgbọ́n ohun gbogbo yẹ ọlọ́run kí wàá ní ìyànjú ọ̀rọ̀ ìyànjú tẹ́ ẹ ní fún àwọn tó dàbí tiyín tí àwọn náà ní ẹ̀bùn kan ṣùgbọ́n tí wọ́n ti ríra wọn débi tí wọ́n ó dé ibi tẹ́yìn dé yìí ìyànjú tí màá gbà ó ní pé áwùbìkín mi ní sọ́lé ìbòbò màá tà láti sọ ní Yorùbá kó lè yé wa dáadáa ní ṣókí no matter eh, ìdojúkọ tó bá ń dojúkọ má rira má rira pé nǹkan kan ò lè ipò ò lè ṣe nǹkan kan hmm. má rira jẹ́ kí everything máa possible lórí fún ara ẹni kó rira pé everything is possible má accept limitation gbogbo ló ṣe é ṣe. ṣé kó má gbé gbèdéke fúnra ẹ ẹ eh, pé ah, o lè ṣe kan báyìí má sọ kò má kò má lè kó mọ̀ lọ́kàn rẹ pé o lè ṣe gan gbìyànjú àti ṣe hmm. that's me no matter condition tó bá ti wà má kàn sí èrò rẹ ìpínlẹ̀ yìí try everything all your effort gbogbo tó bá lè ṣe máa ṣe. àwọn kan fẹ́ mọ̀ yín jù báyìí lọ ṣe wà lórí àwọn ẹ̀rọ alátagbà ẹ̀rọ ayélujára lọ́kàn òjọ̀kan wà lórí facebook ẹ farabalẹ̀ bá pe facebook àkáǹtì yín gangan fún ọ nílé um, facebook yín. ní facebook bísí afẹ́fẹ́ breeze breeze yẹn tó jẹ́ òyìnbó afẹ́fẹ́ yẹn hmm. mo ṣe kó papọ̀ nìyẹn bísí afẹ́fẹ́ breeze lórí facebook ṣe ní page ẹ ní page ẹ tún sọ fún wọn kí lórúkọ yín lórí page yín. Bísí Afẹ́fẹ́ náà ni. Bísí Afẹ́fẹ́ lórí page ṣé wà lórí Instagram rárá. mo wà lórí Instagram. tó ti ń sáré tó ti ń dún tó ti ń dùn ẹ kẹ́dẹ̀ wà ń bẹ̀ <laughs> ẹ yá kí lórúkọ yín lórí Instagram. Um, official Bísí Afẹ́fẹ́ náà ni. bẹ́ẹ̀ni official bisi afẹ́fẹ́ o one o one ẹ tún sọ fún ẹ lẹ́ẹ̀kan sí official at official bísí afẹ́fẹ́ o one ní instagram instagram yìí ẹ wá ní wá sílé arúgbó tèmi lọ́fẹ̀ẹ́ hmm, lákọ̀ọ́kọ́ náà ẹ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ iṣẹ́ àkókò tán ní kí n fún ilẹ́bùn lábàtà ọṣẹ àbúwẹ́ ní o wọ́n ní kí n fún ilẹ́bùn lábàtà bàtà yìí kẹ́ wọ́n lọ fi po tíì lé o hmm, ọṣẹ àbúwẹ́ ní <laughs> olómi sí ni kíákíá ẹ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ àkókò. ọ oh, mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ṣé àkókò naturals hmm. mo dúpẹ́ lọ́wọ́ yín pé ọwọ́ yín á máa ròkè o iléeṣẹ́ yín ò ní jóná o nǹkan bí tẹ́ ẹ fi ọkàn sí dáadáa ọlọ́run àwọn yín máa ṣe bẹ́ẹ̀ o ní a máa tẹ̀síwájú o ẹ ṣe gan. ọlọ́run ṣe ẹ kó sórí tábìlì ẹ kó sọ̀rọ̀ yẹn ṣé wàá rí iléeṣẹ́ alárààgbà yìí dá ńlá kan hmm, iléeṣẹ́ P&J náà ní ká tún gbé eh, ẹ̀bùn ńlá bàǹtàbàǹtà yìí fún yín àwọn ló ń ṣe area àwọn náà ló tún ṣe safeguard hmm. safeguard yìí pé ẹ wọṣọ wá sórí ètò ẹ ti wá kọrin lórí ètò ẹ ṣàágùn sí ohun àrùn níbo lójú area fífọ̀ ni ó fọ̀ tí ó mọ̀ kẹlẹlẹ ṣé wá safeguard yẹn ẹ fẹ́ wá sórí ètò ńjọ́ mi ẹ kàn fi safeguard wẹ̀ ah. lẹ́bàá máa rìn làwọn yẹn bá máa pè yín pé owó rè <laughs> ẹgbowó ẹgbowó wọn bá fowó sàkáǹtì <laughs> iléeṣẹ́ P&G náà ni kí n fún yín lẹ́bùn láì bẹ́ẹ̀ ni ẹ dúpẹ́ lọ́wọ́. Ah, mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ P&G hmm. tó ń ṣe area àti safeguard bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú kí ayé gbogbo wa mọ́ hmm. ayé tí náà máa mọ́ lọ iléeṣẹ́ yóò dẹ̀ ní jóná ẹ ṣe gan-an adúpẹ́ o. ẹgbẹ́ òun ẹgbẹ́ òun ẹgbẹ́ òun náà sórí ibẹ̀ <laughs> ó ga ẹdúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ tẹlifíṣàn Orísun àti àtọ́kùn ètò bàbá ètò tó gbé gbogbo yín jáde. <laughs> mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ iléeṣẹ́ tv Orísun hmm. pé iléeṣẹ́ náà ò ní jóná ẹ̀dẹ̀ àwọn máa ròkè sí bá a ṣe gbádùn yẹn àwọn máa gbádùn yín lọ mo dúpẹ́ lọ́wọ́ atọ́kùn ètò ètò bàbá ètò hmm. ṣé kí n dárúkọ. ẹ dárúkọ àtàbàtúbù. ọláyínká babs àtàbàtúbù àtàbàtúbù the great. ọba ti adílé òsì <laughs> ìjẹ̀ṣà ni ọ́ adúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run ẹ̀ka ọwọ́ yá máa ròkè ẹ̀rẹ̀ ní ṣé tí lórúkọ jésù ẹ ṣé gan-an. ẹ ṣé tá a ti ẹ̀pẹ̀ yín tí ẹ̀yin náà jẹ́ wa ní òótí wa kì í dùn pọ́pọ́ sórí báyìí náà lọ́bẹ̀ oge àníri jù báyìí lọ ní abala tá a wà ní o fún ìpolówó ọjà nọ́mbà tí ń ṣeré káàkiri ojú amóhùnmáwòrán yín òun ni kẹ́ ẹ pè sí o ni kẹ́ ẹ pè sí o gbogbo tẹ́ bá fẹ́ mọ̀ nípa ètò yìí pátápátá ẹni tó wù kẹ́ ẹ kó owó lé ètò yìí ẹ bá a sọ̀rọ̀ lórí nọ́mbà yìí àájọ dúnàdúrà ẹni tó sì wò pé àfẹ́dáṣọ sí àtàbà tó bú lọ́rùn ni ká fi polówó ntẹ́yìn ṣe iléeṣẹ́ tiyín ẹ bá mi sọ̀rọ̀ lórí àwọn ẹ̀rọ ayélujára mi lọ́kùnrin jọ̀kan ọláyímíkà babs ni ó ti kún lóòótọ́ mm, ìyẹn lórí Facebook ọláyímíkà babs ẹ sì lè tẹ̀lé mi tẹ́ bá ti láìkí ẹ̀ gbogbo tí mò ń ṣe pátápátá lẹ́yìn máa rí tàbí kẹ́ tara ṣàṣà kẹ́ tẹ àtàbàtúbú abẹ́rẹ́ orin àtàbàtúbú abẹ́rẹ́ orin lórí facebook page mi ẹ like page gbogbo tí mò ń ṣe pátápátá lẹ́yìn máa rí tàbí kẹ́ gbọ̀n tẹ̀lé mi ní kíákíá báyìí lórí instagram àtàbàtúbú náà ṣì ni at àtàbàtúbú àti àbí àtú èjì ubu àti àbí àtú èjì ubu àtàbàtúbú ni lórí instagram mi kò ní jù bẹ́ẹ̀ lọ ṣẹ́ wárí bí sí afẹ́fẹ́ àwọn ti ṣèlérí wípé àbẹ́ẹ̀ ní kọrin fún wa lórí ètò ni ah, wọ́n ti ṣe ìlérí pé àwọn máa kọrin wọn á dá wa lára yá kó tó di pé a ká ètò labala lẹ́sẹ̀ ńlẹ̀ pátápátá agbára ọlọ́run wọ́n kọrin gẹ́gẹ́ bí ìlérí wọn àbí hmm, ibi tá a bá dé ní ìsìn àwọn mọ̀ ọ́ lọ sí ọ̀dọ̀ tiwa níbi tí a ti lọ kọrin lọ ẹ ṣe tán àbẹ́ẹ̀ ṣe tán ẹ kó ẹrù yín lẹ́rọ̀ png ẹ kó ṣàkókò ẹ hmm, ṣe o ilé yá ah. ilé òtí yá ẹ já lọ sórí ìtàgé ọmọkẹ́rù rẹ o <laughs> ẹ já lọ.